السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Al-Karim Suratu Nahl áyà tí a ti dúró ọ̀nà ni áyà 23 àyà kẹtàléní ogún àyà yìí náà ni a ó ti máa bẹ̀rẹ̀ insha Allah ta'ala àbí àyà tó tẹ̀lé bàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onígbèraga ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ onígbéraga ẹni tó rí ó jẹ́ kódà kó jẹ́ àfa kódà kó jẹ́ lèmáàmù tí ìgbéraga tó bá ti rò papọ̀ mọ́ ìmọ̀ rẹ̀ la yuhibbuhu Allah ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ rẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ti sọ fún wa nínú àyà eléyìí tí a ti dúró lánàá tí ọlọ́run ọba sọ wípé a'udhu billahi minash shaitanir rajim innahu la yuhibbul mustakbirin ìdájọ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ìgbéraga àyà tí a ti dúró yìí ìbáṣepọ̀ tó mọ́yán ó ń bẹ láàrin àyà yìí àti àyà tí a ti bẹ̀rẹ̀ lónìí. ìbáṣepọ̀ tí ó ń bẹ́ńbẹ́ òun náà ni wípé min àtàrí àtàkàbọ̀ọ́ alqawlu bila nínú àmì ìgbéraga. o náà ní pé èèyàn máa sọ̀rọ̀ lórí àìmọ̀kan àwọn èèyàn ń bẹ sọ wípé là ádìrì ni ò mọ́ ó ṣòro fún wọn àti tí wọn ò mọ̀ àti tí òye wọn sí wọ́n sáfẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ni tó fi jẹ́ wípé nínú ìgbéraga òun náà ni alqawlu ala Allahi bi ghayri máa sọ nǹkan nípa ọlọ́run àbí kéèyàn máa sọ̀rọ̀ nínú ẹ̀sìn ọlọ́run láì nímọ̀ eléyìí akọ ìgbéraga òní. bó jẹ́ wípé ó lè máa sọ èmi ò mọ̀ o gbogbo téèyàn ò bá ti mọ̀ téèyàn má ti dú láti sọ pé mi ò mọ̀ nínú àmì ìfẹ̀ríba òní eléyìí wà nínú àmì àpọ́nlé òní eléyìí wà tí a bá wọ àyà tí a fẹ́ sílẹ̀ yìí ọlọ́run bá ṣe àfihàn ìwà ìgbéraga tó ń bẹ lára àwọn aláìgbàgbọ́ wọ́n sì gbéraga sódodo wọ́n wá ń fi ìfẹ́ inú sọ̀rọ̀ ọlọ́run bá ti eléyìí ṣe àfihàn ìgbéraga tí ń bẹ lára wọn torí pé ọ̀rọ̀ nípa ìgbéraga la ti dúró àyà tó tẹ̀lé eré pa ìgbéraga ọlọ́run ó jẹ́ ká mọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يدلونهم بغير علم ألا ساء ما يزرون Thank you. Àyà èyí tí a ó ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì nínú àyà yìí mímọ̀ kọ́ síbi ààyà àwọn tọ́lọ̀wọ̀ bá tó fẹ́ fi mọ̀ wá nínú ààyà yìí ó náà ní pé ọ̀rọ̀ ń fẹ́ ká mọ òtú rọ́bì kọ́wọ́lù bìlà èyí kéèyàn ó máa sọ nǹkan nínú ẹ̀sìn lórí àìmọ̀ kan láti yàmẹ́ mẹ́yọ́kútẹ́bì bìhí àlàámẹ̀ ẹni táwọn èèyàn ń fojú onímí máa wò táwọn èèyàn sì fẹ́ máa gbọ́ sí lẹ́nu táwọn èèyàn máa sọ pé n tó bá ti sọ ìmọ̀ ló ti sọ ewu tó tóbi ní kíru ẹni bẹ́ wá máa sọ tí ó mọ̀ nítorí pọ́bọ̀rọ̀ àwọn èèyàn ó sọ nù látàrẹ̀ ṣùgbọ́n kí èèyàn sọ pé mi ò mọ̀ ó ti lara rẹ ó sì la ẹlòmíì lórí tó èèyàn mọ̀ àmọ́ tó èèyàn bá mọ̀ tó dá èèyàn lójú tó èèyàn bá sọ àwọn èèyàn ó tarí èèyàn mọ̀ náà èyí tó èèyàn ò bá mọ̀ kéèyàn ó sọ la èyí ò ní بسم الله الرحمن الرحيم يدرسكم القرآن بلوغك علم الله أناني الرحمن orúkọ rẹ̀ ní àmọ̀fíì orúkọ ọlọ́run ọba tó rẹwà jù lọ́wọ́ yìí láti bẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an ọlọ́run ọba ni wọ́n rí lọ́kí lọ́lọ́run mọ́gbẹ́ anzala rabbukum ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà tí wọ́n bá ń bi wọ́n léèrè wà ìdá qila lahum ayé lil mukazzibin àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n ríra wọn fáwọn ga àwọn tí wọ́n ríra wọn pẹ́nu àwọn ló tọ́ ni kò sí àmọ́ wọ́n wọra wọn wípé táwọn ọba sọ̀rọ̀ ta ní òtún sọ bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́nu tiwa ẹnu àwọn wọlé títí fẹ́ gbọ́ lórí àìmọ̀ kan ọlọ́run ọba ní tí wọ́n bá ń gbin wọ́n léèrè. bí wọ́n bá ń gbin wọ́n léèrè wípé àmọ̀ gbọ́ pé Muhammad sọ pé ọlọ́run ọba sọ nǹkan kan kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tọ́ba wa ń dùn wọ́n léèrè. Nígbó tí ni dọ́lọ̀ ọ̀rọ̀ ní sọ̀kalẹ̀ láti sọ́mà fún Muhammad. Ó wà máa sọ ní Jọ́nà wípé àṣà àti àwàlí ẹgbẹ́ mọ̀dá Muhammad ló. Ṣé dáwọn ìtàn àrọ́bá àtàkan lọ́lọ́ owó jọ? Títí ń tú àwọn èèyàn ìjọba kọ́rọ̀ yóò tóbi kó lágbára ni pé ẹnu àwọn tọ́rọ̀ yẹn ti jáde àwọn tí wọ́n lẹ́nu táyé ń gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu ni wọ́n gbà náà. ìyàwó rẹ wọ́n ní ẹran sọnù ládùúgbò ìyàwó rẹ wá ah, kílẹ̀ ń wá ẹran níta ah, ẹjẹ́ bá lè yọ oúnjẹ. ẹwọ wọ́n tẹ̀ jáde ṣùgbọ́n fẹ́ẹ̀mọ́ sáàmì pa ẹjọ́ wọn dé kí ni ìyàwó àwọn èèyàn wà gbọ́ ọ̀rọ̀ ìyàwó pé kò tó yí mi gá tó tó sọ ẹ̀rọ mọ́ tọkọ rẹ̀ bá dé lálẹ́ à ń padà bọ̀ ọlọ́mọdé àti ìyàwó bẹ́ẹ̀ Ìgbè mọ́dá àǹjálá ọ̀pùpùpù Àwọn wọ̀nyí òṣìlẹ̀ ẹ̀dẹ̀ ànẹ́bì léèrè, wọ́n wà wọ àwọn tán lẹ́nu láwùjọ àwọn kèfè yìí. Àwọn tí wọ́n lè máa sọ̀rọ̀ láti sọpọ̀wọ́ báyà pé ìta bá ti sọ gbèsè náà. Bẹ́ẹ̀ sì ni lórí àìmọ̀ kan ni wọ́n fi ń sọ̀rọ̀ wọn wá ní jẹ́ni tó nímọ̀ ó sọ̀rọ̀ tí bá ti sọ pé máa gbá àǹzàrà rọ̀ gbogbo Kíbi ọlọ́wọ́ ọba yín sọ̀kalẹ̀ ẹjẹ́ àmà. Lójú ẹ̀bẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí máa pa ìrìn àgbàtọ̀. Wọ́n sọ wípé ẹgbẹ́ tí rò làwọn yìí. wọn là ẹ má dá Muhammad lóhùn ṣe báwọn àrọ bá àtàn kan òun ló lọ kọ wà kójọ àwọn ọ̀sán àrọ bá táwọn babalá bàbá wa ìtànjàpá àti wọn ń bomi àwọn tó ń sọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń gbọ́ sílẹ̀ ọlọ́wọ́ bá nílò àwọn tí wọ́n ń bẹ́ tí wọ́n ń fi kan rọ́pò láti ṣe àwọn ènìyàn lọ́nà kúrò níbi òdodo. ليحملوا أوزارهم كاملة يوم القيامة Ọlọ́run bá ní iṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù wípé in tí wọ́n ń ṣe yẹn ọlọ́run ọba ó ní tó fẹ́ fàyọ̀ ń bẹ̀ ẹni tí ó so ibú nǹkan kan náà ló ṣe ẹni tí ó so ilé nǹkan kan ló ló ṣe nínú àwọn ìgbésẹ̀ tọmọ ènìyàn fi ń jẹ ní ẹ̀kọ́ níwájú ọlọ tí ẹ ti máa ń wu ẹrù bíbí bíbí ẹ̀ṣẹ̀ lé ó náà ní kó máa sọ̀rọ̀ lórí àìmọ̀ká torí gbẹgbẹ̀rún ni ó sọ látàrẹ̀ láti wọ́n sọ fún wa gbogbo àwátà ní fóònù tí ẹnìkan tá bá à ń kankan tó ń gúrùpù mẹ́ta wà káàbá nímọ̀ nípa rẹ̀ ẹ má ti ṣe pẹ̀lú lápẹjú wọn sórí fóònù rẹ̀ ìwọ náà tún sí ààyè ǹjẹ́ wọ́n ti wájú tó gbé ìjọ gbogbo ohun tí wọ́n sí ààyè lójódodo ẹlòmíì tó wá rí òun fẹ́ ṣèwádìí pé tóòtọ́ lọ́wọ́ ní àdúrọ́ ni ṣùgbọ́n ó wo gbogbo ọ̀rọ̀ sí ààrẹ pé á ah, ń tóbi lé fún àfa àṣókè lágbájá tí wọ́n ti àǹkan yìí wọ́n ti ṣèwádìí pa ó náà bá tún mú ó tún sí ààrẹ bí ṣe wá ń lọ nìyẹn ìwọ́n tó bẹ̀rẹ̀ nǹkan yẹn gbogbo ẹ̀ṣẹ̀ àwọn oníṣẹ́ rẹ̀ yẹn ló padà ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ kan wọ́n ní ẹja kan àfọ́ tí èèyàn bá gbá ọ̀ tí èèyàn lè wẹ̀ nínú àwọ̀ lẹ́fà àwọ̀ àfọ́ bá bẹ́ẹ̀ torí pé àìwẹ̀ ní í já àwẹ̀ yìí àdúgbò gbogbo kéèyàn ó sì sọ wípé mi ò mọ́ mọ̀kànlá la adìrí mọ́kọ̀ àjà ní ọba ní mi ò mọ́ pé mú yẹn kó lè yóò tún bẹ̀tán nítorí pé àwọn ìwòye tara rẹ̀ sọ̀nà ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀nú tí wọ́n ò mọ̀ nípa alukur'an tí wọ́n wá ń sọ ìgbé kọ́ọ̀rù àtàkùn ìrìnlẹ̀ àtàwíì jẹ́mú òṣìṣẹ́ Torípépé èdè lárúbáwá lọ́gbà ní sàtárọ̀ pé yóò kọ́ nǹkan àbí pé yóò gba nǹkan. Yálà ó ní túmọ̀ àbí ó ní túmọ̀ wọ́n lè yẹn sàtárọ̀ rẹ̀. Ibẹ̀ náà ti mú mi sọ́rọ̀ jáde rúlà tàbí fàlà. Ṣùgbọ́n kì í ṣe pépà nìkan ni èèyàn lè sọ pé wà kọ́ dùn kàtà kù ayé kọ́ dùn kàtà kù. Ìyí tí wọ́n kọ sínú ìwé tó ń bẹ̀ẹ́lẹ̀ náà ń pè ní òṣùṣù wọn dáhùn rẹ̀ ní àtàbí. Al-awwalin ayé al-ajdad Báwa náà ṣe wà yí abá àwọn ìtàn nílẹ̀ tó jẹ́ àrọ́bá lórí ara àwọn tí wọ́n bí wa táwọn náà gbọ́ lẹ́yìn àwọn tó bí wọn ṣùgbọ́n tá a bá ní kápọ̀ fún àwọn ìṣẹ̀lẹ̀ àwọn náà pọ̀ sí òtún ìtọ́lẹ̀. Gbogbo ìtàn ìjàpá ó fẹ́ lọ dáko. Bẹ́ẹ̀ gbẹ́tọ̀ lọ́rọ̀ ní gbogbo ìjàpá tó dáko tó lè tọ́kọ ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ààyè tó máa sọ̀tọ̀ náà. Gbogbo ìyẹn ìṣúrọ̀ ni wọ́n àfàtúrò àwọn àlejò. Irú rẹ̀ náà ni ìtàn òdùdú wà tó ń fi bó ṣe wà lákọọ́lẹ̀ nínú ìwé tó àmọ̀gbẹ́rẹ́ ni ìpè ayé ilẹ̀ ẹ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀ Odùduwà ó adìẹ àti ìpẹ́ lọ́wọ́ wá dàálẹ̀ adìẹ wa ń tan ìpẹ́ yẹn níbi tí ayé ti sọ árí ibẹ̀ náà ń pè níbẹ̀ jẹ́ ìgbéró irú àwọn ẹyẹ òṣùwọ̀n ni wọ́n àwọn aláìgbàgbọ́ wọ́n wá fi irú nǹkan bẹ́ẹ̀ ju àkùnrin wàkọ́ọ̀lù wá bá sí rúlà àwùkọ́ ni wá bá sí rúlà wọ̀nyí. Ó ń bẹ bẹ́ẹ̀ láti kọ́ tiwa iná lónìí. ẹlòmí látara ẹ̀nà kan yóò ní Al-Qur'an yẹn ànábì náà yóò kọ́ torí pé àwọn ìtàn míì náà wà ń bẹ́ẹ̀ kákan tá a sọ pé ah, bó ló ti fi sọ̀ka látọ̀dọ̀ lọ ẹ mọ́ sí àìmọ̀ kan sọ̀rọ̀ iṣẹ́ ti mà dákẹ́ lẹ́rẹ́ àwọn àwọn baba ńlá baba wa ìtàn tí ó rẹ́sẹ̀ múlẹ̀ omi wọn ó jọ pọ̀ sínú alukur'an láàyè ní inú alukur'an ọlọ́run ọba ní àwọn aláìgbàgbọ́ wàkọ́ ní ọta tìrì ní mẹ́kúta tó ń lá bùkúrọ̀ wọn àtúnyìí Nínú ìṣúrábìlì Fùrùkọ́ọ̀nì, ọlọ́run bá ní àwọn aláìgbàgbọ́ wa kọ́ọ̀lù àṣàfin rúlẹ̀ ọ̀wọ̀ yìí. Wọ́n wá Kùránì jẹ́ rí àkójọpọ̀ ìtàn ọlọ́kùnrin ìṣàdágbà á. Àlọ́bìnrin lọ ń pọkùn sí lọ́mọ báwọn èèyàn ń lé lọ́kọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹ̀sọ́ kí ló ṣẹlẹ̀ ìkìtàtàbà ó yàtọ̀ sí kàtàbà ìkìtàhálà ìkìtàtàbà á ó ń tàbá gbogbo àdáàrù ó ń tọpa àwọn èèyàn bí ẹ̀dàkùn kílọ̀ yìí náà ti bọ̀ àsìkò tí wọ́n máa ń lọ àsìkò táwọn èèyàn ní mọ̀ ẹ̀mí nídàájí táwọn èèyàn ti jáde ló tàbí jù lọ. سكت لها فهي تملى عليه بكرة وأصيلا wọ́n ní ọ̀rọ̀ ọmọ ìdálẹ́bẹ̀ àwọn tí wọ́n ń pè é lẹ́ búkúrò àtà yóò jùlọ ní dájí láàárọ̀ tó bá tún dàtà lẹ́ ló lọ gbà á tó bá ti wá ju ojúmọ́ báyìí sí àmọ́jọ́ bọ́lọ̀ ló lọ wọ́n parọ́ bẹ́ẹ̀ máa nẹ́bí wọ́n parọ́ bẹ́ẹ̀ málùkọ̀ áì ọlọ́lá àwọn tó wá ń sọ nǹkan wọ̀nyí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kánì gbogbo ẹnikẹ́ni tó wá ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kán pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tara rẹ̀ sọnù ọlọ́wọ́ bá nílé àmìlú àwọn sọ̀rọ̀ nǹkan nílọ́ta iye ọmọ Ọba ọba ni tí wọ́n ń ṣe ni kò sí yóò sí fún wọn ju wípé òbí jìbìtì ẹ̀ṣẹ̀ ńlá náà ni a dì lé wọn lọ́rùn tó bá ti dọ́gbọ́n darí pé ámọ̀ látara pé wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àyùmọ̀. Yóò di ọ̀ràn sí wọn lọ́rùn káàmì làtàn ní ti pípé yóò lóògùn ju tí wọ́n rò lọ fóònù bá wa tòun náà lẹ́sẹ̀ rẹ̀ wá tó bá àwọn ajú ọlọ́ ọlọ́run ọba ní kámílà táyà ọmọ alùpùpù náà. Kò Gbogbo àwọn èèyàn tó bá ti pa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣẹ̀rù gbogbo ẹ̀ṣẹ̀ táwọn yẹn náà ló bá tún ṣẹ̀ wọ́n kù sí lé wọn lórí ṣẹ̀gbẹ́sẹ̀ wọn kó lè túbọ̀ níbẹ̀ láti rí mú jáde òdúró rọ́mù àwọn ìhàlọ́lọ́ rí gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi kéèyàn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ gbogbo èrè ẹ̀yìn láì ní wọn. èèyàn lè sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé ṣùgbọ́n tó bá ti kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ téèyàn ó bá ti mọ̀ téèyàn dákẹ́. torí pé tòun bá lọ sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ táwọn èèyàn gbà bẹ́ẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí ní wù kiri táwọn bẹ̀rẹ̀ sí ní fi ń ṣiṣẹ́ tó bá dìgbà ọdún dáa lè fi àmọ̀ bọ́lọ̀ bá dùn wọ́n lòun àfáà tó gbogbo àyè ìgbàgbọ́ wàá wọ ẹ̀yìn rẹ àwọn èèyàn ń lọ bí ẹgbẹ ẹgbẹ ẹgbẹrún gbogbo ẹgbẹ ọlọ ẹgbẹ fi ẹgbẹ lọ́tọ̀ oúnjẹ wọ́n tún wá di ẹgbẹ gbogbo àwọn ẹyẹ náà ó tún di ilẹ̀ lórí. ọlọ́ọ̀bẹ nílé ahmed wọ ọ̀dà rọ̀ wọn ká dé látàrí ọmọ ẹ̀sìn Ọlọ́wọ́ bá ní tí wọ́n ṣe ní yóò jẹ́ sábà ní èyí tí wọ́n rú òbí síbi ti ẹ̀ṣẹ̀ lé wọn lérí tó bá dé lọ́wọ́ gba ìpè ámà. Bákan náà ni wọ́n tún nípìn nínú ẹ̀ṣẹ̀ tí gbogbo àwọn tí wọ́n tara wọn sọnù. بغير علم látara ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn lórí àìmọ̀kan látara ìmọ̀kan tàwọn ẹni ẹ̀nà tí wọ́n gba ìmọ̀kan tí wọ́n sọ di mímọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ènìyàn bá wá ṣẹ̀ pátá àwọn tí ó sọ ọ̀rọ̀ àìmọ̀kan fún wọn kó nípìn bẹ́ẹ̀. Ah, Ọlọ́run bá ní ó burú jáì kí wọ́n wá dirú òbí fi ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ kẹyàmà ẹsẹ̀ tí ó kọjá imagination rẹ̀ gbé akẹ́kọ̀ọ́ ah, náà mú tó tó tó báyìí. Aya yìí, àfọ àwọn àlàáfíì tó mú kẹfẹ́ wọ́n tẹnu bọ́ ìtú wọn padà mú jáde ńbẹ̀ náà ní wípé àṣẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi lẹ́yìn òun máa sọ nínú ẹ̀sìn. Torí pé ṣìnà yẹn ò ní máa lórí pé ẹnìkan gbogbo àwọn tó bá gbọ́rọ̀ lẹ́nu rẹ pàápàá jùlọ tó bá wá wà nípò ẹni táyé gbọ́rọ̀ ẹ̀ ṣọ́ra ṣe jẹ́ kí mi ò mọ̀ jẹ́ pọ̀ Imam Malik Imam ẹ̀rọ bímọ Imam Malik tó wọ́n béèrè béèrè tó lé ní èsì lọ́wọ́ Imam Malik ti ń sọ nígbà àdìrí mi ò mọ̀ èyí nǹkan mi ò mọ̀ èyí ń kọ́ wọ̀ mọ́ wọ́n ń jà wọ́n ló gbà ìbéèrè kéékèèké ìmọ̀ọ́mù máa ń fi ló wọ̀ wọ́n ń táwọn ìmọ̀ọ́mù máa ń kì tí wọ́n bóyé rè làwọn fi yàtọ̀ sáàbà tó ní ṣé gbogbo nǹkan lèèyàn lè mọ̀ ní ìgbéraga ní máa bì àti gbọ́ tó ní ọmọ wọ́n ní ẹnìkan wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀. lápẹjú ẹjẹ́ ẹ̀dàkù ọ̀nà ìjù ìgbà ògbórí ní mọ́ndọ̀ ah, tó ní àtẹ́ẹ̀dá ti dé tó tà kẹwàá nìna gbẹ̀dá dé tata ẹ̀tún ah, kọ̀tínú wá ní ah, ìjù ní ìgbẹ̀lẹ̀ ní fún mi èmi ọmọ wá ọ̀pọ̀ náà àbùkù kéré títí sí ìyàn lọ́nà àbùkù wọlé ìgbàlẹ́gbẹ́ ìrìn àmì ọ̀má wọ́n mú yẹn sí èyí ni kò sí tó sì di ìgbéraga ní pé àti gbọ́ kí wá nínú ìmọ̀nà wọ́n á wo orí ìgbéraga tí wọ́n ní ẹni tó wá fẹ́ lọ ju ta ògbólú bìní tó ti lọ bára rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ nínú ìmọ̀ nínú ẹ̀sìn dodo rẹ̀. Lórí àìmọ̀ kan yóò ṣe àwọn èèyàn tó pọ̀ lọ́rà ẹ̀wọ̀n tó kún ayé lẹ́yìn. Ẹ̀rọ yóò fi ẹ̀sọ́ pé àti ẹ̀mọ̀ yìí láti ìmọ̀ bàtà. Àpé ilé ọ̀sọ̀ pé ẹ̀sẹ̀, àpé ilé oúnjẹ mẹ́sẹ̀, àpé ilé oúnjẹ kò tuntun burú bẹ́ẹ̀, àpé ilé oúnjẹ. Tí ẹ̀rọ fẹ́yìn àfáà náà ń da ọkọ̀, wọ́n lè sọ náà láì fi àwọn ẹ̀mọ̀. Lọ́gbẹ́gbẹ́ náà fún sọ́ra bẹ̀rù gbọ́dọ̀ bò níwájú ọlọ́run táwọn èèyàn wọ́n bò níwájú ọlọ́run àbá yìí ló ń gbà. الإمام ابن كثير عليه رحمة الله wọn wọ ìgbà àtìlẹ àhùláyé mùkàdìbí ìgbà tí wọ́n bá ń bi àwọn tí wọ́n pe ọ̀rọ̀ náà nírọ yìí tó bá ń sọ fún wọn tó ń bi wọn léèrè ìmọ̀ọ́dà àǹzàlà ọkùnrin kí lè lè sọ nípa ìwé tọ́lọ̀ ń sọ kalẹ̀ fánilẹ́sì sọ́lá rẹ̀ sọ́lá. Kọ́lù kọ́lù mọ̀rìndí na àmìjàwà. Lẹ́ni tí ò fẹ́ ṣòdodo, lẹ́ni tí ò fẹ́ dáhùn ìbéèrè tí wọ́n ti wọ́n léèrè, wọ́n yẹ mọ́mọ̀dá Mọ́mọ́lú, àtàfíìrù awẹ́lí. Ayé lám yẹ́nzìlú wọn ò ṣe àmì. Wọ́n yẹ ọlọ́run ò ẹ̀fáwọn èèyàn míì tó bá ń sọ irọ́ nípa ọ bí wọ́n ṣe máa tó ń ta ni a ń bá jẹ tàbá tó bì àtìrọ́ sì ni wọ́n bá wù. ṣùgbọ́n ipò tí wọ́n wà ipò ó kọjá kéèyàn ó dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu. wọ́n ní kò sí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún un. ìnana hajj lẹ́bi àlẹ́yìn náà àfàfíìrù àwọn yìí. ìjẹ́ orí tó ń kà fún nìyẹn ìtàn kan lásán ni táwọn kó jọ nínú ìtàn àwọn àrọ́bá bàbá ńlá bàbá wa ayé mọ mi gbogbo ndị tí ń sọ yẹn àwé kan ó yọ àwọn àwé kan ó yọ lókun tó ní ọlọ́run ní àfọwọ́ ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يدينونهم بالإرش أي إنما قدرنا عليه ọlọ́run ọba wa ń jẹ́ kó yíwa wípé pẹ̀lú tí wọ́n ń sọ àwọn ọlọ́run ajé wọn máa wí bẹ́ẹ̀ lèyàtà hàmàlú àwùjọ rẹ̀ kí wọ́n lè fi orí ìlú òbí jíjí fi ẹ̀ṣẹ̀ ìjọba ìlàkè àmà wà ní àwùjọ rẹ̀ lẹ́bí na yóò tẹ̀lé òun náà bákan náà wọ́n tó nípìn nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé wọn lórí tí wọ́n mú láyé wọ̀nyí àyẹ̀kún náà gbogbo ẹni tó bá bá wọn lọ níbi ọ̀rọ̀ àìmọ̀ kan tí wọ́n ń sọ bábá gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹni náà bá ní iye èèyàn tí wọ́n rí fún wọn jẹ́ ẹni tó sì wọn lọ́nà yóò mú nínú ẹ̀ṣẹ̀ wọn. ayé yẹ̀sírò ayé yìí mọ̀kàn sí àtòbọ̀láàlì ń في أنفسهم وخطيئة إغوائهم لغيرهم واقتداء أولئك بهم النبي صلى الله عليه وسلم النبي واقم الزوي النبي ممن دعا إلى هدى gbogbo ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ bọ́ àwọn èèyàn tó pe àwọn èèyàn lọ síbi ọ̀nà mọ̀ òdodo tó ṣe pé bọ́lá ń ṣe wí náà ló wí báwọn ẹni ṣe wí bẹ́ẹ̀ náà ló rí kódà káwọn èèyàn fojú kéré ẹ̀ torí bọ́ọ̀lù mi ní kéèjé lọ́sọ̀ dodo bí ìdí rí lọ́dọ̀ àwọn èèyàn kan ó rí pé tó ń bá sọ dodo wọn lè mọ́ fún òní ìmọ̀ òjíṣẹ́ ọlọ́run tó ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ òdodo tó pèpè lọ síbi òdodo kàánà lẹ́hùn nínú àṣírí nítorí ojú ìmọ̀ ìjọba onítọ̀ ní ìgbàláàdá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́ gbogbo àwọn tí wọ́n bá tún wá ń kọ́rọ̀ lẹ́nu ẹ̀ táwọn náà tún ń lo òdodo dèédé láàdá tí gbogbo àwọn ẹni tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó gbà ọlọ́run ó sì ju ládà fún ẹni tó jẹ́ sábà bí mọ̀ láwọn. láyé kútu bá ẹlẹ́kọ̀ọ́ ní ojú ilé iṣẹ́ náà láàdá gbogbo àwọn tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n tẹ̀lé ìkò ní dínkù bẹ́ẹ̀ sì ni àlékún àlékún yóò mọ̀ bá lábẹ́ tó jẹ́ sábà bí ìmọ̀nà fáwọn èèyàn. Bákan náà, wọ́n mọ̀ ń dá ìlà ọ̀bọ̀ lára. Gbogbo ẹnikẹ́ni tó bá pe àwọn èèyàn lọ síbi ìṣìnà tí ń pe irọ́ lódodo fáyé káàmì àléyìn nínú ìsìnkú nífìlú àbá mi mẹ́rin ṣẹ̀dá. Ẹ̀jẹ̀ yóò máa bẹ fún lérí ìṣìnà ló ń pa àwọn èèyàn sí bákan náà gbogbo ẹ̀dá pátá tó bá wá tara rẹ̀ sọnù ẹ̀fẹ́ gbogbo àwọn ẹni yẹn pátá ló tún nínú ẹ̀ láyé kókò dáríkà mí àdáni ìṣe hàn eléyìí ò ní sọ pé káwọn tó ṣìnà látara ẹrù mọ́jìyà o wọ́n jìyà ti wọn látara pé wọ́n tẹ̀lé ní ó wọn lọ́nà ẹ̀tọ́ wá sì wọn lọ́nà yìí yóò wà tó mẹ́sàn lórí ẹni kọ̀ọ̀kan tí wọ́n ti nà látàrí. Wọ́n àdíṣì mọ́kọ́rọ̀ jù fi sọ̀fẹ́ sí Muslim. Àdíṣì ń bẹ́ nínú tíra àfọ́ àwọn ìmáàmù Muslim ní àdíṣì àfọ́ àwọn àfọ́ òun yẹn. A ó rí pé ẹ̀ṣẹ̀ tó tóbi oníkéyìn nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run kéèyàn máa fa ìmọ̀ká sọ̀rọ̀ mẹ́. Nítorí pé tó bá ti lọ́lọ́run àyẹ̀bùn ayé ti dáa lẹ́nu ẹ̀ olóòtú bẹ́ẹ̀rí olóòtú bẹ́ẹ̀rí olóòtú bẹ́ẹ̀rí tó bá ti pé gbogbo àfáà ló dúró lórí ìta wí yìí tẹ́rù ìgbà kó wá ọjà mọ́mọ̀dé ń sọ sí ni ìmá mọ́mọ̀dé ń sọ tọ́lọ̀ ò sọ mọ́mọ̀dé ń sọ tánàbí ò sọ ẹ̀sìn ọ̀lámọ́dàwí mo ti dàrú lé àwọn ènìyàn láyà ẹlòmíràn ó máa sọ irọ́ báyìí yóò sì tún máa fọ́ báyà gbogbo ẹ̀mí àwọn aláwúwẹ̀ àwọn aláwúwẹ̀ kò tún sí ọ̀rọ̀ mi ẹnìkan ó ti sọ̀rọ̀ láti pẹ́ pòròpó tó tọ́rọ̀ ń sọ ni wọ́n sọ pé ẹ ló rí bẹ́ẹ̀ bá ti wà nú àwẹ̀ bẹ́ẹ̀ bá ń gbé nǹkan oṣù ìrún nìkan lẹ̀ lé kí ẹ máa gbà wẹ́ lọ wọ́n á retí tó bẹ́ẹ̀ yóò ẹ̀jẹ̀ kan wá ẹ má da ọgbà àwọn àbá ẹ lóhun ẹ tó bá níbẹ̀ bá ń ṣe nǹkan oṣù ẹ má gbà wẹ̀ ẹ ní kọ́kọ́ rẹ̀ wá. ṣé lè yàwó rẹ̀ àbá kan ò sọ̀rọ̀ ń kóbìnrin máa ṣe nǹkan oṣù kẹ́ẹ̀kì ni ó máa gbà wẹ̀ lọ. gbogbo àwọn ọmọ yìí kú ta pàápàá jùlọ àdánwò social media ẹ ìwọ ajá bẹ̀rù ọlọ torí pé gbogbo ń tá a sọ tó jáde lórí ara wa àkáǹtì wọn sọ̀rọ̀. eléyìí burú púpọ̀ máa fà á jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ kò sábùkù ń bẹ̀ kódà ìfẹ́ rí gbani kéèyàn sọ tó la ní ọ̀pá ọ̀pá ni iyì ni àpọ́nlé mọ̀ lọ́dọ̀ lọ sọ nǹkan tó ń ní ti gbéraga ó sọ gbogbo àwọn tátara ó tún forí kó ẹ̀jẹ̀ ìwọ̀n náà ọlọ́nkọ́ mọ́lẹ̀ sọ wá mẹ́. Náà ààrẹ yìí bá tún yìí mọ́kọ́t tí ọlọ́wọ́ bá fẹ́ bá mú mẹ́ òun náà ni kò tó rọ̀ tó àlọ́kọ́ọ̀lì bìláì àlọ́kọ́ọ̀lì àlọ́lá bìláì. Èyí náà sì ń jẹ́ orí pa ìgbéraga. Torí àwọn tí mo ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ọlọ́ láì nínà láti fi ṣe àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀ bá wọnú báyà wọn olùgbèrágà ni wọn. lọ́lọ́wọ́ bá tún sọ fún òní ìṣòtú gbogbo nígbà. ọlọ́wọ́ bá tún wá ń tẹ̀lé síwájú ní àyà tó tẹ̀lé yìí tá a tó yìí. ọ̀dùnmọ́kọ lẹ́bí náà ní nǹkan ti lè yí. ọ̀dùnmọ́kọ lẹ́bí náà ní ae aaaa eraaa mbawụ zụrụ naụrụ anyị kapioawuwe gbogbo ẹni tó bá gbé irọ́ lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé àbòsí lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé ète ìtànjẹ tó gbé lọ́wọ́ bá ti rí rè ó bá tún láàárọ̀ bó bá dalẹ̀ àti ìrètò èyí ń yin lọ́lọ́dún tẹ̀lé bọ̀ bá sọ wípé ẹnu rẹ̀ dà ìgbà mi ń bẹ ẹni tí ó máa parọ́ láyé fẹ́ kọ́ rẹ̀ ìwọ tó fẹ́ tó tó bọ́dà láàrin ìwọ láti bojú bojú ní ìjọ òun lókè gbogbo ọwọ́ tí òun parọ́ fáyé táyé òun ẹ̀lẹ́ wọ́n ń bọ̀ wá mọ̀ ó padà tẹ̀sùn ojú ó padà wá tì ọ́ ààyà yìí tó tẹ̀lé yìí ọlọ́run fẹ́ tó kó yẹ wọ́n wípé àlùfàmọ́ àtù ìtìjú wàlùkísìlì ẹ̀sìn wà ìdáhàrò sàrọ́ yìí gbogbo téèyàn fi pamọ́ ní kọ́rọ̀ lákọ́ ilé mọ̀nàfíjì náà fi kí ni á máa nà ẹ̀tọ́ lẹ́yìn ìlànà. Gbogbo rẹ̀ kó pẹ́ lórí ìbàjẹ́ tó kó tó jáde láyé àti ìlótú. Tọ́lọ́mọ bá ti sọ wípé kọjú mọ́kànlá lẹ́bi ní ọdún nǹkan bí i ọlọ́mọ bá ti fi wọn kọjá kọ́kọ́. Ọlọ́mọ bá ní àwọn tó ṣáájú wọn náà wọ́n ti pe rọ́lódodo àwọn tó ṣáájú ẹ̀yìn ṣẹ̀ tó dáyé lórí àwọn àyẹ́jọ́ ọlọ́n tó ṣáájú ara wọn tí wọ́n pèrọ́ lódodo láti kó oṣù wọn náà. Wọ́n ọlọ́run ọba ó sọ alùkùránì kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá kùránì ọlọ́run tó náà kùránì ọlọ́run ní àǹjàlìnáwó kùránì nàrọ̀bíyà Ọlọ́wọ́ bá ní aṣọ Àlùkùránì yí kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá. Kẹ́ẹ̀bà lè pápọ̀ ọrụ ọ̀rọ̀ ọlọ jídòjídò. Torí pédè náà ó pé púpọ̀, ó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú. Kí ló ti máa fi sọ pé ta báwo Ọ̀tọ̀ ni ṣùgbọ́n èdè lárúbáwá tí lárúbáwá tó sọ̀rọ̀ classical arabic ọlọ́run tó jọ kọ̀rọ̀ á nìkalẹ̀ tí wọ́n bá sọ báyìí kí ni wọ́n gbà lérò tí lárọ́lá wú báyìí kí ni túmọ̀ tí wọ́n wú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń bẹ ní odò yorùbá nǹkan mi ń tá a bá sọ ẹni tí ò ṣe yorùbá ọ̀tọ̀ ni tí ó sí òfóòdù pé tá a ta gbà lérò nínú áyà yìí ọlọ́run ọba nípa àtàlọ́ òbònìyà náà nínú ìkọ̀ wá ọlọ́run ọba ní káàtù lọ́gbọ̀nẹ́dẹ́ fàtà lọ náà nínú wá ọba wá lọ yẹ ilé mọ́ wọn lórí tí ẹ mọ̀ pé dúró bá dúró òkú làáfi gbélé dúró ní mo wá mo lọ yẹ ilé wọn látara èkó tó ń ilé wọn dúró. Jọ̀mọ́ ẹ mọ́ kápánù ẹ mọ́ títúlì ẹ̀yìn ẹ̀yọ̀ fúlà kí ló jẹlẹ̀? Yóò wà lẹ̀. Ọlọ́run ọjọ́ ní kọ̀ọ̀kan rọ́ àlẹ́ yìí mo ti dákòkò ní ọkọ̀ òkè yìí àjàalé ó bá jálù wọn mọ́lẹ̀. jọmọ́ ní pàtàkì bá ti sí tó já gbogbo tí bẹ́ẹ̀ nù lé tẹ ẹ̀dà sọ̀bọ̀ tó lò nínú ìgbà gbogbo ìdára yìí pátá ìtumọ̀ rẹ̀ náà ní pé ọlọ́pàá ti rí kìí ṣe pé ọlọ́run ń gbé gbèdé ọjọ́ ṣùgbọ́n dára ọ̀fẹ́ sọ fún wa ní gbogbo ohun tí wọ́n pè tí wọ́n dé mọ́nu ilé tí wọ́n da sọ́ọ̀bù ọlọ́run ọba padà kì síta àṣírí wọn padà sí ìtumọ̀ rẹ̀. mọ́ wa lọ rẹ̀ pé àbí ọlọ́run ní kí wọ́n gbé ìdòdà lọ wo ilé wọn sí tó lábà sọ bẹ́ẹ̀ èyí tí ọgbà lérò ní wípé ẹ̀rí pé gbàgbé náà ti rọ̀bá sọ̀rọ̀ yòókù ẹ̀kọ́ yóò tó tún mú un kẹ́kọ̀ọ́ gbẹ̀ngàn ni wọ́n sọ ní a ẹ̀kọ́ tó tún mú un. Ẹ̀ ẹ̀ nígbà tí ẹni tí ó gbọ́ Yorùbá nígbà wọ́n sọ nù. Bá a ti tó wí ní ìsìn àwọn ọmọ ti ń sìn ní tí wọ́n sọ ẹ̀ fojú sí ẹ̀ fojú sí ọ̀nà ah, kò sẹ́ni tó gbọ́ Yorùbá náà. Ẹja ń bá kàn. Ah, ṣé ẹ̀sìn pẹja ní àtà? Ah, kò ní tí Yorùbá bá ní ẹja ń bá kàn, ó ti ní ìtumọ̀. Ṣùgbọ́n ìdàgbà wa gbogbo ìlú ti ń dá Àwọn èèyàn gbọ́ Yorùbá náà ìbúta láǹpọ̀ náà àgbé ìbò náà o àgbọ̀ náà àwa wà láàrin méjì èyí ìbò náà kò yẹjú yóò bá jọ tún tó dédé wa náà kò tún yẹjú ááyà yìí ìtàwọn ọba ń sọ fún wa ń bẹ̀ ní wípé bọ́lọ̀mọ̀ ọba tó bá fẹ́ lójú ti ẹ̀dá pátápátá òpó ògbéléró ó bu àṣírí ilé abẹ́ bàbá fẹ́ sí àṣírí ilé ó pèsè ìlú ìṣẹ̀ṣẹ̀ máa yọ páànù ọjọ́ àmọ́ fẹ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀wọ́ owó fúnà nígbà tí fúnà bá ti wó nílé ìbẹ̀rẹ̀ lọ síbẹ̀ lókè ó wàálẹ̀ kódà bàbá àgbẹ̀ alájà náà lógún gbogbo tí ń bẹ lókè yóò wàálẹ̀ tí gbogbo tí ẹ fi bu omi lé tó bá ti sí kedere lè yóò máa yí gbogbo ẹgbẹ́ rẹ̀ mọ́ gbogbo bẹ́ẹ̀ gbogbo tó wà bẹ́ẹ̀ ẹ̀ wà àṣírí kìí Ọlọ́run ọba tẹ́ ẹgbẹ́ mọ́ yọ wa wípé kọ̀dù mọ́ sára lẹ́yìn lẹ́mí kọ̀ sí Àwọn tí wọ́n ṣáájú wọn àwọn náà wọ́n ti gbèsè lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn bá ìmọ̀ kan wọ́n pè irọ́ lódodo. Ọlọ́run ọba ó wá lọ òkú tó gbélé wọn dúró bùnìyàn àwọn bùnìyàn bùnú òkú tó gbélé wọn dúró ọlọ́wọ́ bá wà lọ iye òkú náà àtàrù bìnánà hàgbàwù ìjìṣàtìtàwù ọlọ́wọ́ bá ó iye òkú náà mọ̀ wọn lórí nínú ìkọ̀wá àti bí òkú náà lọ́wọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹ̀yẹ́ wọn lé Àjá wá jùlé wọn lórí. Ìyá ọlọ́pọ̀ọ́ wá jẹ́ kí wọn. tí wọ́n rárá mọ́lọ̀ ọ̀gá ti lè gbá wọn. Àtìkò tán rò á ti rí sí tafsir àfọwọ́ alḥafi ibn kathir alayhi rahmatullah wọ́n ní fàátà lọ́wọ́ wọ́kọ́rùkù fàátà lọ́wọ́ bùnìyànà omi ẹ̀sọ́wà ayé ìjìtàbùtà omi asùn òkótókóló wọn dúró yìí ọlọ́run bá yù ẹ́ ó wù sí gbogbo tí ayé fi ń kà wọ́n pé èèyàn gbogbo tí wọ́n fi rọ́pò jọ gbogbo yìí tí wọ́n fi irọ́ àti ìtànjẹ tí wọ́n fi gbogbo láyé kátó jáde láyé lọ́wọ́ tá a gbà gbogbo lára wọn. وقال الله هنا فأتى الله بنيانه من القواعد فخر عليهم سقف من فوقه وأتاهم العذاب من حيث لا يشعرون

orúkọlọ́ ọ̀gá ni yóò mọ̀ tí ó gbọ́dọ̀ ní àárọ̀ rẹ̀. Ọlọ́run ń bẹ bẹ́ẹ̀ tí gbogbo àṣírí oníkàlùkù ó sì mú. Bọ́lá ó ṣe wá ṣe fún wọn láyé ń bì mí náà ètò lá ìyẹ̀sì ọ̀run. Ọlọ́run tún mọ̀ yóò mọ̀ ìyá mọ́tì yòókù sí ì. Ọlọ́run kì í ṣayé nìkan tó bá tún fi bí ọ̀pọ̀ ìgbà kì á mọ̀. Ọlọ́run tún fi tẹ̀lé. Abẹ́rẹ́ wọn bá fún Àrẹ̀wò Wàtàálá àtẹ̀sí ayé àti tàlùkìyàmà ọlọ́run mọ́jú kárí kankan bọ̀. nínú bẹ́ẹ̀ wá bí lẹ́sìn ayé àtàlùkìyàmà òun náà ní wípé mọ́pẹ̀rọ lóòrùn náà pàápàá jùlọ níbi ẹ̀sìn ọlọ́run bóyá torí owó bóyá torí ipò bóyá torí ọlá ó fi ń yí òdodo òun yí lójú òun yí lójú òun pe irọ́ lódodo táwọn ẹ̀sìn ni àtúbọ̀tán rẹ̀ láyé àti dọ́gbọ́n lónìí. ọlọ́run ní fún mọ́ yẹ́wò mọ̀lẹ́kẹ̀rẹ́ àmàlí yòókù bí yìí ọlọ́run tó bá tó fi dọ́gbọ́n dà sí àmà àwọn nínú ẹ̀sìn táwọn fi wọ́n ṣe náà ń pé wọ̀rẹ̀ kú lọ ẹ̀yìn ṣòro káyẹ̀ lẹ́yìn náà kún tó ti ṣàkóso. الذي له الحكم جاءوا فيه قال الذين اوتوا العلم ان يوم الذين كنتم تشاقون فيه ti dé báyìí gbogbo nǹkan ẹgbẹ́ nílé tẹ̀sí ìṣòro lódodo gbogbo àwọn tẹ bára kì nínú àwọn ẹ̀dá ọlọ gbogbo àwọn tí ẹgbẹ́ ìbáṣọ yìí sí wọn lára tẹ̀lé wá bẹ́ẹ̀ sọ irọ́ gbogbo láyé bì. àwọn ọmọ ìṣòro náà yẹ kí ẹ̀sìn yìí ọdún ọdún tó lẹ́ẹ̀kúrò lẹ́bí. Ọlọ́wọ́ bá rí àwọn ẹgbẹ́ ìdìbò ọ̀rọ̀ sọ̀rọ̀ wọn pàtàkì lẹ́ni yíjú tọrọ wọn bá lọ. Alẹ́ iná fún tó ń tòyá kùn nàìjíríà. Àwọn tó ṣe rúgbé torí tí wọ́n ẹ̀ ń sì wọn. Àlìmọ́ Bùkù Kẹ̀bíyè, alẹ́ ìrọ̀mọ́dúnlá. وني الذين كنتم تشاقون فيهم أي الذين تحاربون وتعادون بسبيلهم àwọn tó lè wípé torí tí wọ́n ẹ lè yànyàn lónìí torí tí wọ́n ẹ lè gbógun ti yàn báwọn bá sọ pé bẹ́ẹ̀ ni tọ́lọ́ bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀gbẹ́ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ náà yóò kàn fún ìyàn lọ́dọ̀ àti kó sọ pé bẹ́ẹ̀ kọ́ kó sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní gbogbo àwọn tẹ wá ń gbìjà láyé gbogbo àwọn tó pàtàkì lẹ́mìí dùkọ ọlọ́run ọba lọ àwọn wá dà lónìí. Lábẹ́ ìfọ̀ ọkọ̀ wa kò sí bo olùsẹ́rà afá rẹ̀ tó lórí òdòdó olùsẹ́rẹ̀. Bá a fẹ́ ẹni bá sọ tó takò tọ́lọ́run nígbà tí èèyàn bá fún ẹ léṣe ẹ wà nígbà tí ọkùnrin táwọn àfọ àwọn aṣọ wù ó yàtọ̀ tó gbọdọ̀. ìtọ́lẹ̀ ń sọ yìí ní tí wọ́n lọ ó yàtọ̀ ọlọ́kọ̀ bá àtàkùnrin fún ọ ó kè é kọ́kọ́ bá. ṣùgbọ́n tó ní wípé à tọ́ba ti fún òdodo lọ rẹ ní àtìgbà táwọn àfọ àwọn òkùnrin sọ òdodo òdodo àtẹ̀rẹ́ ẹni tó sọ bẹ́ẹ̀ pé ìgbà ń sọ ìkódà kọ́lọ́ òun kánà bí òun sọ ń bá àbá wa pẹ̀lú bímọ wọn ṣe tó tí wọn ò ní sọ́kọ́ tó jáde láyé kò ní tó sọ ẹgbọ́n. Gbogbo ẹni bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ dá ọ̀ràn bo àbá lọ́rùn ni. Gbogbo ọkọ̀ ìdàlùkì yà mọ̀ ṣùràká lọ́dọ̀ sí àmì. Gbogbo àwọn táwọn èèyàn ti dípò ọlọ tí ò gbé kí wọ́n gbọ́tọ̀ lọ tànẹ́bì tí wọ́n wá ń sọ pé tí wọ́n bá ti ṣe òdodo tí wọ́n bá ti ṣe kìí ṣòdodo ipò ṣùràká lọ́lọ́ yóò fún wọn sí ń jọ náà ọlọ́wọ́ bá ní àmà bí wọ́n léèrè níjọ́ náà ọlọ́wọ́ bá ní àmà bí wọ́n léèrè wípé àwọn akẹgbẹ́ mi láyé àwọn tẹ̀rẹ̀ bí wọ́n túpè ní ọ̀rọ̀ bùràkáàríà àwọn tó ṣe pé àyè tó yẹ kẹ́ ẹgbẹ̀ ní ọlọ́wọ́ bá túnlẹ̀ bí wọ́n ti ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ ìjọ̀nú ó lè jẹ́ màláíkà ó lè jẹ́ iyì ẹlòmíì tó ní gbogbo ẹgbàá yìí yóò tún tẹ òdodo mọ́lẹ̀ ọlọ́wọ́ a máa bí wọ́n léèrè ní Ghana. Àwọn ènìyàn kan fẹ́ lẹ́yìn ìta fún àwọn tó bá kú sàádé wọ́n ní àádọ́jọ náà èyí ọ̀gá rẹ̀. ṣùgbọ́n tó bá yẹ káyọ̀ ní ìṣókùn sàádó wọn náà sàádó ní wù sọ́kọ̀ wọn dá. àmọ́ tó bá yẹ kẹ́rọ àfa àwọn ló ti jáde wọn náà àfa àwọn ẹni tí wọ́n gbà á. gbogbo àwọn tẹ sọ wọ́n ti ṣọ̀ràn káà ẹ̀ kú níwájú ọlọ́run. Ọlọ́run wà á sọ wípé ayé na ṣùgbọ́n ká ìyá lẹ́bí ìyà fún tó ń tó ṣàkùn náà bí i. Ó rẹ̀ mú lé ṣẹ́gbọ̀n ká wọ́n jẹ́ ká mọ̀ wípé alẹ́bí ìyà tó ṣàkùn náà bí Wọ́n ní súnmọ́ rẹ̀ náà ni wípé àwọn tó ṣe pé tòhárì múnà wàtò na ti ń tẹ̀bí nìyí ayélujáhùn ànínàtòròkùn wàkùnàtòkùn ọlọ́run máa tó gbogbo àwọn ń torí rẹ̀ gbóra álẹ̀ ẹ sábẹ̀ ọ̀rọ̀ wọn ni torí yìí ni wọ́n lóyún ọlọ́run máa ìjọ náà pé àwọn wa dà nílẹ̀ wọlé náà Náà. Wọ́n Ọlọ́wọ́ jẹ́ kó lè wá wípé àwọn onímọ̀ àwọn náà làwọn tí wọ́n máa ṣòdodo kódà kódodo yẹn ó bá wọn rí wọn ò ní ìṣòrí iyì tí wọ́n fẹ́ rí kẹ́tọ̀ọ́ kòdodo mọ́lẹ̀ wọn ò ní ìṣòrí owó tí wọ́n fẹ́ gbà tí wọ́n lọ́ òdodo lójú wọn ò ní ìṣòrí àǹfààní kan tí wọ́n fẹ́ rí sọ́mọ́tò òdodo àwọn bẹ̀bẹ̀ lójú mímọ̀ lóbi jẹ́ pé nínú ààrẹ wípé أهل العلم أهل السداد والصواب في الدنيا والآخرة àwọn tó bá jẹ́ lódodo láyé ń di olódodo ni wọ́n máa jẹ́ tó bá tún jíjọ́ oúnjẹ alẹ̀ kí á mọ̀ olódodo ni wọ́n máa sọ níwájú rẹ lọ. ọlọ́run bá nígbà tá a bá wá ń pe àwọn tí wọ́n tẹ òdodo mọ́lẹ̀ láyé nítorí àǹfààní tara wọn bọ́lọ́run bá wá ń fi wọ́n ṣẹ̀síbẹ́rẹ́ pè wọ́n síta kí ló mú yín àwọn òwòlẹ̀ kí lẹ gbójúlé tẹ̀sí yí ọ̀rọ̀ ọlọ́run lójú padà ọlọ́run ọba níjọ́ náà kọ́ ọlọ́lẹ́bí iná òun tó lẹ ìmà àwọn tá a fún ní mímọ̀ láyé àwọn tí a fún mímọ̀ láyé tí wọ́n lo mímọ̀ tí wọ́n fòdodo mímọ̀ hàn tí wọn ò jọwọ́ bu ọ̀rọ̀ ọlọ́run ọba nínú iyì àpapọ̀lé tọ́lọ́run ọba yóò fún wọn níjọba yóò fún wọn lọ́rọ̀ sọ níjọba. nígbà táwọn wọ̀nyí bá ń tẹ̀sí tí wọ́n ń dà wọ́n síwájú tí wọ́n ń dà wọ́n sẹ́yìn. ọ̀rọ̀ rẹ̀ yẹ kí àwọn ọkùnrin ìgbà ìgbà ìgbà wọ́n máa sọ pé ẹni náà lè fi jẹ́ àà dájúdájú tí ń jẹ́ pààfin ẹ̀sìn ìlú lẹ́lò ti jẹ́ ìyàwó àti ààbò àti dójútì ẹni tó bá rí ilé ìlú gangan lójútì. Ìlú lẹ́lò ti jẹ́ ìyàwó nítorí pé gbogbo ẹ̀sìn tó ń bẹ láyé kì í kú tẹ̀sí gbogbo àbùkù tó ń bẹ láyé kì í kú sàbùkù àti rẹ́ni tó lo ẹ̀wọ̀n lórílẹ̀-èdè yìí tó tó padà di pírẹ́sidẹ́ntì èdè òkun tá a lè pè lábùkù àbẹ́sìn náà ṣùgbọ́n ẹ̀sìn tàlùkìyàmà òun gẹ́gẹ́ lẹ̀ sí ọlọ́mọdé àbẹ̀sìn jọ́nà yàwọn ọmọlá ẹ̀sìn lọ́rùn náà ìyàwó ẹlẹ́bí náà mẹ́nu máa hù ọjọ́ ni dákòjò pọ́nà àwọn ọba ò ní ti ànábì tẹ̀sí níjọ náà àti gbogbo àwọn tó ń bọ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀sìn ò ní jẹ́ kí wọn ọlọ́mọdé àtẹ̀sí níjọ náà ọlọ́run ọba láwọn tó jẹ́ olùmọ̀ wọn máa sọ níwájú ọlọ́ níjọ náà.

àfáwà الحافظ ابن كثير عليه رحمة الله ونقول الذين alladhina العلم ilma wọ́n ní ọlọ́wọ́n bá ní àwọn tó ní mímọ́ ó máa sọ wọ́n láwọn wo lọ́lọ́ ń tọ́ka sí bí àwọn onímọ̀ yẹn wà húmù sáábẹ́ tó fi júnìyà wọn àkàrà ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀gá ni onímọ̀ láyé tó bá tún di àìsíyámọ̀ ọ̀gá tó ni wọ́n àwọn onímọ̀ tọ́lọ́ là ń àwọn tó bá nímọ̀ nípa ntọ́lọ́ ọba wí tí wọ́n ti ń lò àwọn tó nímọ̀ nípa ntánẹ́bí wí tí wọ́n dúró kódà kí wọ́n mọ̀ ìjẹ́ láyé kódà káyé mọ́ mọ̀ wọ́n kódà káyé mọ́ kà wọ́n kú àlàáfà wọn àlàáfíì kẹfì wọn lọ́kà ní wọn kì í sáyé nìkan ọ̀gá fún ni wọ́n wọ̀n áhírà tó bá jẹ́ gbọ́dọ̀ kìyàmù nítorí wípé wàlùmùkùbìrún àmì làákì fi dúnìyà wàlùmùkìrọ̀ àwọn tí wọ́n jẹ́ irú àwọn èèyàn báyìí iṣẹ́ yóò fi dá wọn mà ní wípé òdodo ni wọ́n máa ń sọ láyé ń bì òdodo ni wọ́n máa ń sọ tó bá tún ti jẹ́ ọgbẹ́ ìgbà kìí àmà ó tún pọ́n wọn lé pẹ̀lú òdodo ó tún ṣòdodo fàyàkùlù na ìná ìlú wọ́n wà máa sọ níjọ́ náà wípé ìnàlẹ̀ kìsì àlùyẹ́ ọmọ wọn tó á alẹ́ kàfẹ́rẹ́ wọ́n ni ah ẹ̀sìn tòní àbùkù tòní ti àwọn aláìgbàgbọ́ náà ní ṣe wọ́n fi rinlẹ̀ wípé ẹ̀sìn bẹ níjọ́ náà fáwọn tí ó gbàtọ́ lọ ayé alùpọ̀bí àti wọ̀lẹ̀ àdá ẹ̀sìn ìyà mọ̀bí nítorí ìyàwó bí mọ̀ nǹkan farobìnlá yóò rọ̀ ká níjọ́ náà gbogbo àwọn tí wọ́n kọtọ́ lọ wọ́n aṣọ kàbí yìí àwọn tí wọ́n tún pa nǹkan ní ìpọ̀wọ́ lọ́wọ́ máa la ẹ̀dùrú wọn ẹ̀yẹ̀fà gbogbo nǹkan tí ò sàǹfààní tí ò lè kó nira dání tí wọ́n ń pè lọ́lọ́run láyé ọlọ́run ni wọ́n fẹ̀ gbogbo ìgbà. àyà yìí èyí tá a láǹfààní àti túlé mi àríkókó mẹ́ta kan àrímújáde bẹ́ẹ̀. kókó alákọ̀ọ́kọ́ òun náà ni kùtù rọ́tìlì káwọ́ yìí alọ́láyé bẹ̀rẹ̀ ẹ̀yẹ. Ẹ̀ṣẹ̀ tó tóbi, ewu ńlá, ó ń bẹ níbi kéèyàn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run lórí ìgbàkà. Torí pé òkú síbi ti ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ, bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá tún ti ara rẹ̀ sọnù, ó nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì, Alkhisu wal Mabuha ẹ̀sìn ìdójútì yóò padà tẹ́lẹ̀ fún gbogbo àwọn mùnẹ́sùn wọ̀lìkàdùrí àtàwọn tòlèrí nílé ayé máhàmà tọ́ bíhì àmì bó ti wulẹ̀ ọdún pẹ̀tọ́ wọ́n padà tẹ̀sí ẹlẹ́ẹ̀kẹta ahalu ẹ̀yìn ahalu àìsíyá láti dúnlẹ̀ àwọn àkírà àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ wọn ẹni gíga ni wọ́n lọ́dọ̀ ọlọ́run láyé rí tó bá tún dídọ́ gbọ́dọ̀ ṣèyá náà ipò tó ga lọ́lọ́run gbọ́ ọlọ́run.